وبعد السلام عليكم ورحمة الله وبركاته lẹ́yìn tí a ti dá ọpẹ́ fún ọlọ́run atọrọ àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún aṣíwájú wa ọ̀gá wa nábì wa Muhammad sallallahu alayhi wa sallama abẹ́lọ́run kọ́lọ́run kó ṣe àlékún ìyọ́nú rẹ̀ fún àwọn ará ilé ànábì àti àwọn sahabi annabi ìkẹ́ ọláwàtọ́lá rẹ̀ náà kó máa sàtítí tó fi kárí àwa náà àti gbogbo mùmìnì tó dúró ti ẹ̀sìn ọlọ́run ọba bó ti tó àti bó ti yẹ aya alkùránì tí a ń fi tafsiru rẹ̀ ta ṣe aya ẹlẹ́ẹ̀kẹ́ ọgbọ̀n ní suratul ní àná ní àwọn ẹ̀kọ́ tí a lè kọ́ nínú àyà yìí òun náà ni ibadatun jalilatun azima ìjọsìn ńláńlá náà àwọn ìjọsìn ọkàn òun náà ni at-tasbihu wat-tahmid torí pé àwọn màláíkà sọ pé wa nahnu nusabbihu bihamdika wa nuqaddisu laka فنقول سبحان الله وبحمده سبحان الله العظيم bákan náà ní àwọn àdìkáàrù tá a tó máa ń ṣe tá a bá kírun tán tá a sálámà tán nínú ẹ̀ ní subhanal malikul kudus subhanal malikul kudus subhanal malikul kudus àwọn àlẹ́ ìnáwó tó máa ṣe pé wa nahnu nusabbihu bihamdika wa nuqaddisu lak tó ká náà ká gbìyànjú سبحان الذي يسبح الرعد بحمده والملائكة من خيفته lára tẹ̀síhù náà ní eléyìn wà bí àrá bá sán tí ètí málàkàrà àpẹ níjọ àwọn yóò sọ bí wọ́n ti máa ń ṣe nù tí àrá bá sán wọ́n fẹ́nu lùlù díẹ̀ báyìí tó bọ̀tí tí kúránì kọ́ wa tí súnà kọ́ wa ní wípé سورة الرعد آيات وان بيونا لا كايكوني سبحان الذي سخر سبحان الذي يسبح الرعد بحمده والملائكة من خيفته سبحان الذي يسبح الرعد بحمده والملائكة من خيفته تؤناني àbíkárù àbí àdúrà tí tá a máa ń ṣe ọlọ́run tó ń ra wa létí ní ìbámu sí àyà tá ń kà lẹ́yìn náà àyà yìí pé ìtàn nǹkan tó bá fẹ́ sọ fún wa ó ní ìtàn ìdẹ́dà bàbá ńlá wa ádámà àti ìyá ńlá wa áwá àti àwọn nǹkan tó ṣẹlẹ̀ lẹ́yìn rẹ̀ àlẹ́yìn tí àwọn màláíkà tí wọ́n ti kẹ́fín àbí tí wọ́n fi wòye sí pé ọmọ ànábì ádámà lórí ilẹ̀ ẹlẹ̀ wọ́n máa ṣèbàjẹ́ wọ́n sì máa ta ẹ̀jẹ̀ sílẹ̀ pọ̀tìlẹ̀ hikmatin arada Allah nítorí ọgbọ́n nítorí ìmọ̀ tẹ́kùn ọlọ́nìká ló mà táwọ̀ mọ́ ọlọ́run sọ fún àmàláíkà yìí pé ní inni a'lamu ma la ta'lamun sọ̀rọ̀ náà tẹ́fàájú pé ní lẹ́yìn báyìí lẹ́yìn eléyìí olúwa wa قال تعالى وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم قال يا آدم أنبئهم بأسمائهم فلما أنبأهم بأسمائهم قال قال لم أقل لكم إني أعلم ما لا تعلمون قال لم أقل لكم إني أعلم غيب السماوات والأرض وأعلم ما تبدون wàmà kùntùm tẹ̀tùmùn àbánláwà ádámà òun náà ní abúlbashar bàbá gbogbo ẹ̀dá pátápátá so àsìmá àtọ́lọ́wọ́ bá tó kọ́ ádámà yìí òun náà ní àsìmáwò aláàjìnáà ní pé àsìmáwò jésù kúlò jésì ìran omi lọ́nkọ́ ádámà ìran àwọn irúgbìn ọlọ́nkọ́ ádámà ìran àwọn ẹranko ọlọ́nkọ́ ádámà ìran àwọn èèyàn ọlọ́wọ́n ọba olúwa wa ó kọ ádámà lẹ́yìn náà thumma arabahum ala al-malaika ọlọ́wọ́n wá ṣe ó àrọ́bọ̀ rẹ̀ áàdì mùsàmáyàtì kullaha ọlọ́wọ́n ọba ó ṣàrúbò rẹ̀ yìí ni pé ó gbèsọ́jú àwọn màláìka pàdọ̀ ìpẹ́tọ̀ gbogbo tí mo gbé kalẹ̀ yìí àmì ó ní ibi àti máa ìhà òòlà bóyá ẹ máa sọ ó kọ ìkọ̀ọ̀kan ìkọ̀ọ̀kan ìkọ̀ọ̀kan wọn fún èmi ọlọ́run ọba àwọn màláíkà ní ẹ̀ńgùn tó sọ ọ̀dì kéyìn tó pé ní ẹ bá rò pé lóòótọ́ lóòótọ́ ẹni máa nǹkan tí ó ṣẹlẹ̀ tẹ bá nímọ̀ rẹ̀ ẹ máa sọ orúkọ wọn àwọn ọ̀pẹ́ ní qalu subhanaka la ilma ọlọ́run mímọ́ rẹ o ìmọ̀ wa ó kéré ànímọ̀ illa ma 'allamtana èyí tí ọlọ́run ọba tó bá fi mọ̀ wá náà lámọ́ o èyí tó bá fi mọ̀ wá a lè nímọ̀ nípa rẹ̀ innaka antal alimul hakim kò sí tó fàtàrí pé ní ìwọ gangan ọ̀nà ni ọba onímímọ̀ ọ̀dọ̀ rẹ̀ sì ní gbogbo ọgbọ́n ọ̀dọ̀ rẹ̀ náà ni ó pín sí kọ́lẹ̀yà adam àbí ọ̀hún bí asma ẹ̀hìn ọlọ́nsẹ̀ wá pé adam àti adam àwúyá máa wá sọ orúkọ kọ̀ọ̀kan kọ̀ọ̀kan náà àwọn nǹkan wọ̀nyí pàlámà àbá ọ̀hún bí asma ẹ̀hìn nígbàtí adam wá sọ pé eléyìí ó kọ ní eléyìí ó kọ ní eléyìí ó kọ ní sàlámù tó wà ń sọ wípé ní alam aqul lakum inni a'lamu ghaiba samawati wal ard ǹjẹ́ ìtìwé fún yín ẹ̀yin màláíkà pé gbogbo tí ń jẹ́ ìmọ̀ kọ̀ọ̀kọ̀ nínú sámà ni abínú lẹ́lẹ̀ ni èmi ọlọ́run ọba mà lára àmà kọ̀ọ̀kọ̀ náà ò kò sẹ́ni kankan tó mọ̀ àfi ọlọ́run ọba subhanahu wa ta'ala qala wa a'lamu ma tubduna wa ma kuntum taktumun kódà tí ń bẹ lọ́kàn gbogbo yín pátápátá ọlọ́lọ́mà yìí tẹ́ ẹ fi pamọ́ ọlọ́mà yìí tẹ́ ẹ wó jáde ọlọ́run ọba ọba tí onímọ̀ gbogbo nǹkan ni èyí tó ti ṣẹlẹ̀ ọlọ́run bá mà èyí tó ń ṣẹlẹ̀ lọ́wọ́ ọlọ́run bá mà èyí tí ó tún máa ṣẹlẹ̀ olúwa wa ọba olùmọ̀ alladhi ahata bi kulli shay'in ilma táyé pé ní ó rọ kiri ká gbogbo nǹkan pẹ̀lú mọ̀ ọlọ́run bá mà nínú ááyà yìí ẹ̀kọ́ tí a rí kọ́ ń bẹ̀ òun náà ni wípé oní onímímà سبحان الذي يسبح الرعد بحمده والملائكة من خيفته nínú ẹ̀kọ́ tá a kọ́ nínú àyà yìí wọ́n ní wípé àti onímímọ̀ àti ẹ̀lẹ́sẹ̀sẹ̀ ń kọ́ mímọ̀ yálà iṣẹ́ ọwọ́ ni yálà iṣẹ́ yálà àkéwú ni yálà ìwé ni gbogbo oríṣiríṣi nǹkan tí ń jẹ́ ìmọ̀ nǹkan téèyàn ò bá mọ̀ èyí rún mọ́ èyí ṣe wúrúwúrú to di answer ìrẹ mẹkaníìkì ìrẹ fọganáìzà eh, wẹ́dà tán bá gbé nǹkan wá tẹ́yìn ò mọ̀ kí èyàn kan pẹ́ntà wọn ah, pín olóògbọ́lá ìyìn báyìí ah, àfáwọ̀ ní mímọ̀ nǹkan tẹ́yìn mọ̀ ó kìí ṣe pé gbogbo nǹkan àlẹ́yìn agbẹ́lẹ̀ màtá ó béèrè nǹkan tẹ́yìn so ẹgbọ́ wá ní nǹkan tí yíò máa èyàn ní ṣe ìṣètìjú a rí pa àmàláíkà ṣe pé wọn ní tó tí bá ní ìmọ̀ ni olówó awa kò wá ní ṣe ìdánwò fún wọn tí sì ní àwọn náà ní ìmọ̀ tòkúrà nǹkan tẹ́yìn máa nínú àyà yìí ni pé ó láìkìlẹ̀ pẹ́ so kí ádámà kọ́ lè bá wá dá báwọn dọ́gba ọlọ́run ọba ọba àlékè ọlá ó kọ́ ádámà náà tó wọ́n àjọ wá di dọ́gbandọ́gba nínú mà lẹ́yìn láti di dọ́gbandọ́gba ọlọ́wà ní kókè méjèèjì ó yá ẹ wá so wà á lẹ́mọ̀ ádámà al-asma kullaha thumma 'aradahum 'ala al-mala'ikati faqala anbi'uni bi asma'i kọlu subhanaka la ilma lana illa ma 'allamtana ṣùgbọ́n tàbá ti bí nínú àfánà onímọ̀ náà ma kéwú tàbí ní kàtí ó mọ̀ ní tàbí náà ní pé subhanaka la ilma li illa ma 'allamtana tó yẹ pé ní afẹ́ ṣe ìkìtìbáṣù áyà yìí ní pé afẹ́ yá áyà yìí lò alẹ́wì pé subhanaka Allahumma lana ìlàmà àlẹ́mtàní sáwọ́ ẹ̀pẹ́ ní ẹnìkan náà ní ń sọ̀rọ̀ bá aláìsí tàbá sì fẹ́ wí ìwì pé àwọn náà là ń sọ ń dáwì ní pé subhanaka la ilma li ìlàmà àlẹ́mtàní innaka antal alimul hakim fa inna allaha huwal alimul hakim tó èyí fi ti jó kó àrùn kùránì akọ́ ẹ̀kọ́ yìí látara nǹkan tí kùránì sọ fún wa látọ̀dọ̀ àwọn màláìka a sì tún rí ẹ̀kọ́ mi náà kọ́ kùránì sọ fáyé pé làpàdé kánìlẹ̀kùn fi rasulillahi uswatun hasana gbogbo tí ń jẹ́ àwòkọ́ṣe dáadáa pátápátá a ní ìdíká tó máa nàgà lọ́bùnmí ń bẹ lára ọ̀ṣọ́ ọlọ́run ọba sallallahu alayhi wa ta'ala ánìhù tí ó gbà látọ̀dọ̀ ń ṣe ọlọ́ọ̀ba wọ́n sọ wípé ní bainama nahnu julusun inda rasulillahi sallallahu alayhi wa sallama ittala alayna rajulun shadidu bayadi thiyab shadidu sawadi ash-sha'r la ya'lamuhu ahadu minna wa la yura alayhi atharu as-safar حتى جلس عند رسول الله صلى الله عليه وسلم وأسند ركبته إلى ركبته ووضع كفيه على فخذيه فقال يا رسول الله أخبرني عن الإسلام قال قال صدقت قال أخبرني عن الإيمان وإن شاء الله بصر وإن صدقت قال أخبرني عن الإحسان وإن شاء الله بعدهم قال صدقت قال أخبرني عن الساعة ń bèèrè ànábì ń dáhùn ń bèèrè ànábì ń dáhùn ó bèèrè nípa islam ànábì mà ó dáhùn sallallahu alaihi wasallam ẹni dáhùn sọ yìí sọ wípé ní sàdákítà ọgbà ó máa kí ẹ̀fún lójú ẹsẹ̀ ó tún bèèrè kí sọ objective theory ni o ọtún béèrè mí àgbẹ̀rẹ̀ ní àndìlì ìmán arábì tó dáhùn sallallahu alaihi wasallam tó rà nábì ìmán dáńpẹ̀ ní ìmánì arábì dáhùn àkọ́kọ́ àdúrà pẹ̀lú alìsílámù شهادة أن تشهد أن لا إله إلا الله وأن محمد رسول الله فرجما كوكونو وتقيم الصلاة وتؤتي الزكاة وتصوم رمضان وتحج بيت الله الحرام فرجما yes alright أخبرني عن الإيمان قال الإيمان أن تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خير وشر قال صدقت أبينا أبمجي قال أخبرني عن الإحسان سوف مثل أنكني إحسان أنكني كي يوفقك إنسان يوم أنكاشي oúnṣẹ́ ọlọ́run ní pé sallallahu alaihi wasallam an ta'buda Allah ka'annaka tarahu fa innaka in lam takun tarahu fa innahu yarak ìsánù tá ń pè ní ìsánù ni pé kéèyàn ó sin ọlọ́run ọba bí ìgbà tí èèyàn ń rí ọlọ́run ọba níwájú rẹ̀ báyìí sallallahu alaihi wasallam níbi iṣẹ́ èèyàn kéèyàn òdúwánú ní àdúwánú bí níwájú iṣẹ́ níwájú ọ̀gá èèyàn ó lè lè ṣe àbí kí ọ̀gá ọmọ stúdẹ́ǹtì kan oníkówá kọ̀ọ̀kan tó ju bọ́ọ̀dù àbí kó wá kà àbí kó wá pìrìsẹ́ǹtì kìíní kan níwájú àwọn stúdẹ́ǹtì rẹ̀ pé yóò ṣe dáadáa kí ló fà á torí pé ọ̀gá ń rí face to face ní ìsánù gbogbo wọn tá a ti kàkà lẹ̀ wọn ìsìláàmù àti orígun rẹ̀ ìmánu àti orígun rẹ̀ káwá ṣe ká nẹ́kàtàrọ̀ Allah subhanahu wa ta'ala bí ìgbà tí a rí ọlọ́run níwájú wa báyìí torí pé ká lè mọ̀ o ní lam takun tarahu báwọ̀ ò bá rí ọlọ́run ọba pètèèdè fa innahu ọlọ́run ọba ń rí wa àtàwà ní gbangba àtàwà nínú ilé tán pè ní ìsánù nù so bíyàn bá yàn bá wà nílé ìbẹ̀rù ọlọ́run ọba òní ò máa gáìdì yẹn pàápàá jùlọ tẹ́yìn tilẹ̀kùn mọ́rí tó tilẹ̀kùn mọ́rí ẹ̀tọ́ bá tilẹ̀kùn mọ́rí kò sí nǹkan tí ò ní lè ṣe pàápàá jùlọ pẹ̀lú àwọn ẹ̀rọ alágbèéká yìí sọ pé ní ìmúmọ̀ ìjọba ti san dátà yín àwọn nǹkan kí nǹkan tí tẹ́ ẹ̀fẹ́ gẹ̀ẹ́ kọ́kọ́ mọ̀ sáré wọlé àti tí ń sáré máa tilẹ̀kùn tó ká tó máa fa àwọn nǹkan míì tó tó máa lè gbéyàn lọ álámù míì àti àbá ti rántí wípé ní hmm, fàyínnáka in lam takun tarahu fàyínnahu yaraka ọlọ́mà ń rí ọ ọlọ́mà ń rí ọ ní gbogbo ipò tábáwò lè wà ọlọ́mà bá ń rí wa o bàbá ti mọ eléyìí hùn àásìn bó ti tọ́ àti bó ti yẹ àásì bẹ̀rù rẹ̀ lọ́kàkán àti ní kọ̀ọ̀kọ̀ọ̀ bó ṣe jẹ́ nù gbogbo tí ń jẹ́ iṣẹ́ ẹ̀ṣẹ̀ anybody ò débẹ̀ zina ni ọtí ni ìwà àgbèrè ni oríṣiríṣiríṣi olè irọ́ pípa ẹ̀rí èké gbogbo tí ń jẹ́ ìwà tí ò da èyí ó jìnà sí pátápátá gbogbo tí ń jẹ́ ẹ̀ṣẹ̀ pátápátá èyí ó jìnà sí kẹ̀bíọ̀rọ̀ tó ń ká náà ti àwọn sọ̀bíọ̀rọ̀ tán àìsí wá sí tọmọ wá fi ṣe ṣèfáàrí kò sí ẹ̀sẹ̀ tẹ́yàn wá fi ṣèfáàrí o pé ẹ̀wọ̀n ẹlẹ́lẹ́ mẹ́ta wípé ní tábà wọn bá ní pé wọn ń parọ́ àbá ń ṣe wá ń hùn tàwọn àtàbá ń ṣe ẹ̀sẹ̀ kan mọ̀ ayẹ́n náà bèbè là so kùránì sọ fún wa pé ní inna Allaha la yuhibbu al-jahra bisu nínú ẹ̀ṣẹ̀ ní kéyìí ó máa fi ẹ̀ṣẹ̀ proud ya àwọn ń tà wọn o pé olè hmm, ń pèsè sí àwọn kíní kan ti fi ṣe àwọn àmọ́ ẹ̀sẹ̀ lágbájá báyìí ṣe tàwọn ni àwọn gbogbo láì ní ẹ̀ṣẹ̀ fún ọ̀rọ̀jìn abẹ́lọ́n ọlọ́nkò sọ wa ń nu bàtà ní pé ìlú dáadé ti ṣẹ̀rí àní bẹ́ẹ̀ tó tó bẹ́ẹ̀ wọ́n invite ẹ̀ kó wá ẹ̀sìn ara rẹ̀ tàbí wọn kókó ti ṣe so tí a bá conference ní inú kóòtù tó admit tó admit lẹ́yìn convention wọ́n admit so the convention and admission nù níwájú adájọ́ tó parí wọ́n pẹ́ ní al-iqraru sayyidu al-adilla al-iqrar sayyidu al-adilla kí yóò conference kó sì admit òun gangan ni ọ̀gá evidence nínú ṣẹ̀ríà ni àbí nínú òfin àgbélẹ̀rọ ẹni tó wá ṣe ìkọrọrù níta kóòtù ká ní pé nù lù ṣẹ̀ríà ni wọ́n yìnbá ìjẹ̀ tó wá ntọ́ wí ọlẹ́ẹ̀jẹ̀lẹ̀ ẹ̀ṣẹ̀ wá wọ́tí zina kí lọ gbàlérò pẹ̀lú ẹ̀ tó bá lọ lọ́rùn tó sẹ́ tí kì ní mọ́ lọ láyàtọ̀ láwọ́dọ̀ sí bẹ́ẹ̀ mọ́ tààzírù nù tàzírù tàzírù ni àkóbàtún ghayru muqaddaratin shar'an òkóbà ní ìpé في tí ó wà determined wọ́n sọ wípé ní nǹkan báyìí ni but it is a discretional punishment at the discretion of the court adájọ́ ní òwe pé ń tọ́ sí yìí ah, kí ni ò bá jẹ́ ìjìyà rú ẹ̀fẹ̀ yìí fún ọ adájọ́ wà á ṣe pé ókè okay ó yá gbára rẹ ní kò mẹ́ta punishment ni ok kí tó ni ó ìwọ mú ẹgbà ǹkọ́ ọ̀nà ní méjì punishment ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so ẹ̀ẹ́dẹ́gbẹ̀ tààzírùnù ọ̀kọ́bà tó ń ghayru muqaddaratin sharia so ẹni tó bá ń sọ rú ẹ̀ tó ń tó ń sọ nígbà tí tí ń tí ń sọ ọ̀rọ̀ gidi táwọn èèyàn sì ń rẹ́rìn tàbí sí aláwọ̀ kíbà sọ̀rọ̀ ẹni bẹ́ẹ̀ wọ́n yàn bá ìpè rẹ̀ kí n lọ́gbà lérò tó bá sẹ́ tọ̀síkè náà wọ́n bá wípé ọ̀tún wọ̀rọ̀ sọ́rọ̀ ẹ̀ńtà mọ́ ọ̀rọ̀ kọ̀rọ̀ ní o torí tí ni wípé òun tí ń sọ nǹkan gangan kò má níbi ìsìná tó túmọ̀ sínú pé ìró ipa àwọn ipa kìnnìkìkan àwọn yẹn bẹ́ẹ̀ àmá irú ẹ̀sẹ̀ báyìí àà ẹ̀yẹ́ pé ní òun náà máa ń bẹ̀ ìrìnlẹ́kìjọ́ ni pé orí tó wá ṣe rọ́bùyò àwọn àbìrìyà àwọn innocent people àwọn ẹni rí àwọn èèyàn dáadáa tí wọ́n ń bẹ̀rù ọlọ́run ọba nínú lóhun orí tó ń lẹ̀ wọ́n lóko tọ́ wọn lọ́kọ̀ tí wọ́n jẹ́ ṣe pé ní ìbá wa lọ ìta wọ́n ń bolẹ́ ti wá ìlú báyìí ni ẹ máa fojú wò pé àà ìlú tí wọ́n ti jalè tí wọ́n ti mutí àmọ́ ṣe pé níbẹ̀ wọn ti tó ṣe ń tánpẹ̀ ní kọ́sífù kọ́sífù ní kéyìí ó ṣe rọ́mùyù àbúrẹ́yà pẹ̀lú rọ́ọ̀zìnà ṣùgbọ́n olórí ìyá àwọn eléyìí ó dìde káwọn adájọ́ ó pè é wá wípé ẹnu rẹ̀ ká gbọ́ so ìyẹn fi ẹ̀ṣẹ̀ ìyẹn fi ṣe fáàrí o inna Allaha la yuhibbu al-jahra bis gbogbo tí ń jẹ́ ẹwà ẹ̀ṣẹ̀ èèwọ̀ ni èèyàn ò gbọ́dọ̀ máa fi ṣe fáàrí lóde níta gbangba bí yóò ṣe ni pé èèyàn ó túbá láàrin òun àtọlọ́run ọba rẹ̀ yóò sì máa sunkún sí ọlọ́run ọba lọ́rùn. subhanaka la ilma na illa ma 'allamtana okay nta fi mú hadithun wa nta fi mú hadithun wa ni pé ìpínlẹ̀ ntú al أن تعبد الله كأنك تراه فإنك إن لم تكن تراه فإنه يراك kásìn lọ́nà tí à ń rí kásì bẹ̀rù ọlọ́ọ̀ba ní kọ̀kọ́ wa gẹ́gẹ́ bá ti ń bẹ̀rù ẹ̀ ní ọ̀kan kan wa ní ọ̀kan kan wa gbogbo tí ń jẹ́ ẹ̀ṣẹ̀ pátápátá bá tilẹ̀kùn mọ́rí kájìnà sí bá wa ń ta kájìnà sí ọlọ́run ṣe rọrùn ní yóò ṣe ìjìnà sí ẹ̀ṣẹ̀ ní rọrùn fún wa. ok ẹ̀ẹ́dẹ́gbẹ́ báyìí ni wọ́n ní pé sọ̀dákítà islam sadakta imanu sadakta ihsan sadakta àpótúgba mẹ́rin àbí sorry àpótúgba mẹ́ta ọgbà mẹ́ta question number four wí pé answer all me question number four wọ́n tún bẹ̀rẹ̀ pé ní àkàbẹ̀rẹ̀ ní àníṣàá ó yá sọ ni àṣáàtú taqum that the hour wákàtí òun àsìkò òun níbo ni ó dé níbo ni ó dé àkọ́lá ti sọnù áhìrò sóràtù Luqman kó inna Allah indahu ilmu áhìrò sóràtù Luqman inna Allah indahu ilmu sáà àti وينزل الغيظ ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت àwọn nǹkan wọ̀nyí oúnṣẹ́ ọlọ́ọ̀bá ti mọ́sànlọ́ àlèmàsànlá ọlọ́ni kán ló máa ìmá kọ́kọ́ ọlọ́n ló máa ńgbà tí sáà tí ó dé láyùjẹ̀ lé àlèwẹ́pẹ̀tà ìlàhù ọlọ́run ò fi hàn ẹnìkan kan ọlọ́ọ̀bá nìkan ló máa so kí náà nàbí wí sallallahu alaihi wasallam àmẹ́sàrà sọ́lọ́ sọ pé ní mal mas'ulu anha bi a'lama min as-sa'il ọ̀rí ìtọ́ béèrè ohun ẹni tó ń bi gan-an kò nímọ̀ tó wọ́ tó ń bi kí ni tó máa rẹ̀ la sallallahu alaihi wasallam anábì ò ti jú ẹ̀ ó lóun ò kí wá ní màláìka wí ó ní pé akhbirni an amaratiha ìgbẹ̀ ni pé ó gbà ó gbà ń tàun náà tí ó pàdé pé láàdìrí jawabu sahih ìjábá tó ń sahih àtò ní ìjábá tó kọ̀rẹ́tì ni tí fún dùn nínú ìdánwò tí táǹṣe láyé wọn ò ní máàkì fún yàn bá bèèrè pé identify issues tó rọ̀ mọ́ ààyà kan pé ní sáà i don't know so àgá mark ẹ̀kú yẹ́ ó sòdòdó yóò award ẹ̀ mark kò ní award ẹ̀ ní mark torí ọ̀gá ní marking guide marking scheme tí ó wà nígbà tí submit question tí ó sì submit answer rẹ̀ tẹ̀lé in case in case o lè má ráyè nígbà tí wọ́n bá mark yìí paper so wọ́n ó gbe gbé iṣẹ́ rẹ̀ fún ẹlòmíì tí ó máa bá mark rẹ̀ ǹdẹ́ntọ́ wọn máa wò ní pé question number one kí ni ọ̀gá tó sẹ́ẹ̀tì question kí ló fẹ́ kí wọ́n fi dáhùn rẹ̀ yóò wọ́n wò ṣùlẹ̀ wọ́n fi ń sọ̀mítì question and uh, marking guide or marking scheme àmọ́ nínú ẹ̀sìn nínú ẹ̀sìn ọ̀ràn yẹn ni but àáfà gbọ́dọ̀ kọ́ ọmọ́sẹ́ onímímọ̀ ó gbọ́dọ̀ kọ́ ọmọ́sẹ́ wípé wọ́n bá bí ní nǹkan tó ń wọ́n máa kìí ṣe ìtìjú ní kún sọ pé ní láhàdìrí ìmá torí pé kùrán ìjọta tó kọ́kọ́ sọ fún ayé pé ní wà má utitum minal ilmi illa qalila ìpé ìmá díẹ̀ náà mú fún yín ìmá díẹ̀ náà lọ́nà kìí ká máa ṣètò ayé títí dòní abáwá bí ìyàn nínú kẹsíìrù tó kù àpé kọ̀lílò ìyẹn lọ́nà fún wa tọ́bá subhanaka لا ilma lana illa ma 'allamtana innaka antal alimu alhakim on la ntupe amalaika ngati wọ́n ma wọ́n ti ju e wọ́n sì run ma la wọ́n ma ó ń ṣe Ọlọ́run ọba ìkẹ́ ọ̀nà àtọ́lá rẹ̀ kó máa bá wọn bí níbi rè mẹ́rin ó dáhùn mẹ́ta ó gbà ẹlẹ́ẹ̀kẹ́rin ó lóun ò kò kó ní abánà sọ̀rọ̀ sọ́lá wọn padà tún change question fún pé òkè tó ọ̀bá mọ̀ yìí ń sọ fún wa àwọn àmì tí yóò mọ̀ rí ó sì gbà sallallahu alaihi wasallam àkátúmú practical experience wa lọ́dọ̀ àwọn onímọ̀ àwọn àfáìsì a rí pé alimam Malik ibn Anas rahimahullah àgbà fáwọn ni àgbà onímímọ̀ lẹ́pẹ́ ọlọ́run ọba bùn ní ìmọ̀ níbi pé ọ̀pọ̀lọpọ̀ àwọn onímímọ̀ òní wọ́n tú hadith oúnṣe ọlọ́run ọba ìkí ọlọ́run àtọ́lá rẹ̀ kó máa bá sọ wípé ní yóò ṣẹ́kù àyẹ́dúrúbà náà pé tó bá padà pẹ́ àsìkò kan bọ̀ tọ́í pé ní àwọn èèyàn wọ́n bùkátà sí àwọn onímọ̀ àwọn àfáà tí wọ́n fẹ́ bi ní ìbéèrè ẹ̀sìn kò ní sẹ́ni tí ó kọlifáì níjọ́ náà lọ́hùn àyàfi onímọ̀ kan láti ìlú almadina ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà alimamu Sufyan bin Uyayna àtàwọn àmì náà wọ́n ní huwa imam malik imam malik ni so àfáà ni onímímọ̀ ni ìtọ́lá tó bọ̀ ní ìmàdé gbogbo àwọn èèyàn gbà wípé lópin ìgbà tí imam malik bá ṣe ń bẹ láyé o àfáà kankan ò tún kọlifáì mọ́ láti dásí ọ̀rọ̀ ẹ̀sìn afẹ́ta ni àfi malik wọ́n ní láfàtíwá wà malikun fil madina lópin ìgbà tọ́lá ń bá sì fẹ́ mọ́ máàlìkì kú lórí ilẹ̀ẹ́lẹ̀ nílùú Madina ẹnìkan ò tún sọ̀rọ̀ mọ́ so iléyìí muntaha rọ́kùnrin lè fà á ọ̀dọ̀ ẹ̀ ní gbogbo ń táǹpì ní pé a fẹ́ máa ṣe fatuwa ọ̀dọ̀ ẹ̀ ló parí sí bẹ̀rẹ̀ bára ti ní ọkọ̀rọ̀ Imam Malik wáṣà ó ní ọ̀gá àwọn mufti lásìkò rẹ̀ òun náà ni the only mufti the only mufti lásìkò rẹ̀ tòótọ́ tó wà sí pé al-mufti al-mufti oyè kan nínú oye ẹ̀sìn àní kéèyàn máa ń ṣiṣẹ́ gbà á alifta ipò ẹ̀sìn ọ́fíìsì ifta kéèyàn ó di mufti ìyẹn máa ń ṣiṣẹ́ gbà ní bígbà téèyàn di professor ni nínú academics ẹni pé wọ́n èyí sá wọ́n èyí sá professorship èyí ó sì ṣe rẹ̀ ní but ó sì ti ní record eh, lecturing ó sì ní record from one level to another to another to another to another in tó gbọ́dọ̀ ṣe ní level kọ̀ọ̀kan ó ti wà well defined wọ́n ti ṣàlàyé tó bá mẹ́rìtì rẹ̀ wọ́n promote wọ́n sì award rẹ̀ bí o bá ti mẹ́rìtì rẹ yóò tún lè gbìyànjú ẹran jájẹ́ mi lọ bẹ́ẹ̀ náà ni mufti náà oyè mani ní a bá fẹ́ yàn mufti nínú ìlú ẹ̀ntàbá rí wípé ní ó ní ìmọ̀ jù nínú ìlú ní máa fi jẹ mufti gẹ́gẹ́ bí lápátíwá fàmálì kóńtìl màdínà kọ́tọ̀ ní ọlọ́run ní àwọn àfáàsọ́fóun ló nímọ̀ jù níjọ́ náà lọ́hùn so òun náà ti jẹ mufti àáwò ìmọ̀ rẹ̀ àáwò ẹ̀sìn rẹ̀ àáwò ìjọmọlúàbí ẹ̀ ṣùgbọ́n ilé ni òyìnbó àáwò so wọ́n wọ ọmọlúàbí má máa lè gàdí pé à ah, ń ní ọmọlúàbí a sì rí pé máa bá ń sọ̀rọ̀ ọ̀rọ̀ ìtọ́mọ gbogbo àtàbà tí ń sọ̀rọ̀ títọ́mọ títọ́mọ nínú ẹ̀sìn a ní yọ kú o nípa ìyá gangan ni pé làwọn ọmọ títọ́ gbogbo àwọn ẹmọ mẹ́rẹ̀ rí ohun rahim àwọn ọmọ lọ́wọ́ rahmatan wá sí àwọn ìyá wọn lọ́lọ́run tí wọ́n ṣe kọ̀ǹgẹ́ tí wọ́n tọ́ wọn Imam Malik rahim àwọn rahmatan wá sí wọ́n níjọ́ tí màmá wọn màmá Malik jọ tí ó mú lọ sọ́dọ̀ àáfáà rẹ̀ ọ̀bí àtòrò nílùú Madina ìyá ló fà lọ́wọ́ ẹ̀dàkùn ìmáàmù ọmọ mi ní Malik ibn Anas ni malik ní jẹ́ bàbá rẹ̀ ń jẹ́ anẹ́sù mo fẹ́ kó mọ wá kí ó lọ́dọ̀ yín ní wá ń sọ fún mọ́mù malik yìí pé ní gbàtàn fẹ́ jáde pé ta'allam adaba rọ̀bíyà qabla ilmi ẹwọ ìyá tọ́lọ́mbùn láàká yìí ó ní rẹ̀ malik lílọ́lọ́ ń lọ kọ́ tó tẹ́síwájú kọ́ tó tẹ́síra síwájú ẹ̀ kọ́kọ́kọ́ ládàbí mọ́mọ̀rọ̀ bí àná ládàbí ẹ̀ ní ọkọ́ tọwọ́ wá kọ́ ládàbí tán lọ́dọ̀ rẹ̀ ẹ̀ wá kọ́ kéwù rẹ̀ Allahu Akbar kẹ́nà pẹ̀lú ládàbí ládàbí ó ti di èdè Yorùbá ládàbí ládàbí àti máa ń wí lọ́rin nù á ọmọ náà lé ládàbí pọ̀ olójútì pọ̀ orí ládàbí ni pé ara ẹ̀ balẹ̀ ó mà pé léyìí jù mí lọ ó mà pé nkéyìn bá máa dá sí i ó mà wípé èèyàn máa ń bọ̀wọ̀ fún àgbà ní fún aṣíwájú ó mà pa ìparọ́ ó mà pa ó mà gbogbo tí ń jẹ́ bẹ́ẹ̀ because ọlọ́run bùn ìmáàmù Rabi'atu ọlọ́run bùn nílùú gbogbo lájáde pé àfa alágbájá ò tá a bá ní pé èèyàn ní tìjú àwọn alẹ́ ọlọ́run bùn èèyàn ní tàríba ọlọ́run bùn èèyàn ṣègbéraga ọlọ́run bùn èèyàn níwá ọlọ́run bùn èèyàn lẹ́yìn ọlọ́run bùn ìyáwá mú máàlìkì pé tọ́ ìyá máàlìkì tàálàm ádábà rọ̀bíyà ọbúlà ń ta tàálàmà kọ́ tó kọ́ ìmọ̀ rẹ̀ ládàjú ní ọkọ́kọ́kọ́ nígbàtí ìmáàmù Ṣáàtìbí rahimahullah tó ṣe tíra al-muwafaqat nínú mọ̀kọ́dímà tíra òun ó sàlàyé principles bí yẹn ti ń wáyé mà so ó wá lo ìtàn Malik nǹkan tí ya Malik sọ fún then má Malik náà tó padà wá sọ wà tọ́lọ nípò náà di àfáà ó ní al-ilmu amana àdínú amana ẹ̀sìn yín ẹ̀sìn yín amana ni ooo fanzoro mimman ta'khuduna dinakum ẹ mọ ọ̀dọ̀ ẹni tẹ́ẹ̀tì máa gba ẹ̀sìn yín kìí ṣe gbogbo ọ̀dọ̀ àfáà náà lèyàn fi máa mọ́ ọmọ ọlọ́fọ́ ọmọ léèkéwu èyí kọ̀ọ̀kọ́ wo ládàbí àfáà náà èyí ó wo ìbẹ̀rù ọlọ́run àfáà àwọn àfáà kan bẹ̀ àwọn ayára máa ń sọ wípé ní ẹ má mọ́mọ́ yóò bí lọ́dọ́ rẹ o àfáà tíra rẹ kìíní kan rè ṣàpé ìtumọ̀ ẹni pé irú àfáà láwùjọ ó ti ní kílẹ̀ irú àfáà náà tó ń di tálò náà ń sọ wípé wọ́n bá ń dákọ̀ ẹ̀sẹ̀ tá bá ń dákọ̀ ẹ̀sẹ̀ tá bá ń dákọ̀ ẹ̀sẹ̀ ẹ má kọjá ẹ má kọjá tó bá wá délé ẹ̀hán pété àwọn ni èèyàn sọ̀ra wọ́n wọ́n mọ́bìnrin kì í ṣẹ̀ṣẹ̀ lọ́dọ̀ àwọn tọba wá mú ọmọ obìnrin lọ tọba náà pé àwọn ti sọ fún lè yìí iṣẹ́ àwọn ń tàwọn ni kì í ṣẹ̀ṣẹ̀ ọmọkùnrin náà wá ní mú lọ torí yóò ọmọkùnrin náà padà ní tàṣírò lára rẹ̀ yóò kọ tán tí ìyá sọ fún pípẹ́ ní kọ́ ládàbí rọ̀bíà kọ́ tó kọ́ ẹ̀kọ́ rẹ̀ dẹ́kun kò sí rọ̀bíà ní natural ni ẹni tí yẹn bá ń kọ́ ẹ̀kọ́ lọ́dọ̀ rẹ̀ ni máa ń wà affected pẹ̀lú ẹ̀ sáfẹ́ tó kọ́ọ̀yàn ní ẹ̀kọ́ àṣà ni ṣìlẹ̀gáìlìbù tó súnmọ́ ìpè inú làṣà sáfẹ́ tó kọ́ọ̀yàn lẹ́kọ̀ọ́ ẹni tó ní ládàbí ni ṣìlẹ̀gáìlìbù yìí náà ní ládàbí fún àpèjúwe àpèjúwe pọ̀pọ̀ kí n kà mú ẹyọ kan wá àwọn bàbá wa ní mọ̀sìngbá bẹ́lẹ̀ ọ̀kọ́lọ̀ kó sàlẹ̀kùn ìkẹ́ àtìjẹ fún wọn gbogbo tó bá ma bàbá ọba ní káwọn lọ́wọ́ mọ̀ wọ́n nígbà táyé tá a máa ń tẹ̀lé àwọn àgbàlagbà so tàbá ní pé wàkọ́ kára ẹ̀yìn ó balẹ̀ kí èyàn ó rí núrù ìmálẹ̀ ìmálẹ̀ ìmálẹ̀ ìbẹ̀rù ọlọ́run ọba ń bẹ lára bàbá jẹ́ẹ́jẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ àti sọ̀rọ̀ àti ìrìn àti ìkíni àti gbogbo ẹ̀ ránkí bàbá àbá bọ̀ yín lọ́wọ́ àbá bọ̀ yín lọ́wọ́ kódà bẹ́ẹ̀ fi wọlé kéré ma tínú yóò wá dọ́ àpá náà kí irú bàbá ṣe kàmá lè ká bọ̀ yín lọ́wọ́ ẹ̀pẹ́ inú yìí ó dùn à inú yìí ó dùn o sẹ́pẹ́ ẹlòmíì gan ẹ̀hún ò ní jẹ́ ká ẹjọ́ wájú ẹ̀bì ilé dẹ́dẹ́ àríwọ̀ lọ́wọ́ ẹ wá wo gbogbo àwọn tí wọ́n rí bàbá train gbogbo àwọn tí bàbá train ẹ wò wọ́n ẹ rí pé ó kọ tí wọ́n ń jẹ́ àdábí wọn ò yá lò orúkọ wọn ni tán gbajúmọ̀ àlàdàbí àlàdàbí àlàdàbí torí pé sheikh Tajudeen àlàdàbí bàbá tàtàkọ àwọn sheikh àfà ní sọ̀nà ń gbìdá lákọ̀bọ̀ àdàbí gbogbo náà ń jẹ́ àlàdàbí yóò mo rántí àwọn àfáà wa ní nígbà wọn àwọn àfáà tó máa wá láti Saudi Arabia wọ́n máa wá ṣe refresher course fún àwọn àwọn àlèmí lọ́gàtẹ̀rẹ̀ àràbíyá òjòrìsátẹ̀lẹ̀ islamiyya láti dáná islamiyya ní Medina sọ̀tọ́bá yìí ti dé gbogbo àwọn àgbààgbà àfáà ní wọ́n lọ lèékí láti wá lèékí àwọn àbá ń jọ́nà lọ́hùn jọ́nà lọ́hùn bẹ̀láyé ọlọ́kùn sàpèjì fún wọn láti wá jáde ẹni tó lídìí àwọn kíkọ́ sheikh wa muhammad zarban gami bí alẹ́ rahmatulah náà ti sáláìsí láì ibi kò sí tọdún kan báyìí tí wọ́n sáláìsí abẹ́lẹ́ kọ́lọ́mù sàforíjì fún wọn but a a fíìlì bàbá gan sheikh zarban a fíìlì wọn torí pé táwọn bẹ láyé ní inú ramadan tá ń gbà yìí wọ́n ti sẹ́ndì kọ̀ńténà ti sámúlù sí wa tí ó pọ̀ tí ó pọ̀ àbẹ́lọ́n àbáṣẹ́ náà tí wọ́n yí náà kọ́lọ́mù kọ́lá kan ṣe kó ṣe kó nífìmí fún wọn gbogbo iṣẹ́ dáadáa wọn tí wọ́n ṣe kọ́lọ̀ kó bá ní fi ṣe kó bá ṣàlékún àgbéga wọn nígbà àlùjànnà rẹ̀ àti gbogbo àwọn afáà tó kù àwa jáde kúrò lọ́dọ̀ àwa ń tẹ̀lé oúnjẹ náà lọ́hùn àwa jáde kúrò lọ́dọ̀ Sheikh Kamal àwa ní pé Allahu akbar Sheikh Kamaluddin al-Adabi zahara alayhi al-adab Sheikh Kamaluddin al-Adabi zahara alayhi al al'adam sí allah akọlù bàbá wa ṣe kamaluddin al'adabi ládàbí sí hàn lára wọn àwọn ọkọ̀ bá ní kí bàbá àti gbogbo àwọn afáwà tó kù gbogbo àwọn afáwà tó kù pátápátá wọn kò ṣẹ̀kọ́ ní fún fún wọn àǹfààní tá a ṣe látara àwọn abẹ́nàkọ́lá ń kó sàlékọ́ àlùbáríkà àǹfààní náà gbogbo ayé náà lára aṣẹ́ dáadáa wọn ni wá ọlọ́kọ̀ sanwó alẹ́sàn rẹ̀ àkéwú tí wọ́n dì mú sáájé kéwú ìyàn ké níjọ́ náà lọ nígbà tí táwọn èèyàn tí bàbára kéwú wọ́n sì dúró tì í ọ̀lẹ́ wọn dúró tì í àtàwọn ni àti àwọn bàbá wa ní agége Sheikh Adam Abdallah lè lórí alẹ́ rahmatullah wọ́n dúró tì í gbogbo ọmọ wọn pátápátá kéwú ni àrínú àwọn míì náà lásìkò wọn náà táwọn náà kéwú ọ̀tọ̀ ọmọ wọn ò yà sí ìdí kéwú ọ̀tà wọn ké kí ó sì wò wọ́n but ṣẹ́kàdámọ́ tó máa tó ń fi kéwú ṣe ìyára fún àwọn àkàngbà náà lọ́n tí wọ́n fojú tẹ́ńbẹ́lẹ́ kéwú pé ní gbàdára rẹ nìkan ẹnìkan ẹnìkan ò gbé èbó kéwú tí ò sí ń tòsí làwa mọ̀ yìí àbá ní ń sọ báwọn kéwú àwọn àníbá nìkan ọgbé ìbò wọ̀n náà tọ́ ọgbé ìbò ọba kó ní èkó tọba sí kútọnú kíláǹkì kútọnú náà kọ́ ní kútọnú bẹ̀rún ọwọ́ ìgbé fọ́ ní ó bá pín rahman ramata wá sí ó yìí fẹ́rí ní lóòótọ́ pé ọgbé ìbò eh, state kútọnú bá tọ́ wá ti kọ́ ní sí badagiri àbí wọ́n ti kó badagiri ọtí wọlé sára sí tó wọ́n náà gbogbo ìbò sọgbọ́n wò wòlù bẹ́ẹ̀ ló mọ́ wọ́n náà wà mọ̀ ìpé àà àfẹni tí ò jọba àfẹni tí ò tí ò tí ò tí ò tí ò tí ò jọba jẹ nǹkan mi gbogbo ní kálukú ló nípò títí ẹ̀ wọ́n tọ́ kàwé mọ̀ pọ̀ kàwé but recognizing tọ́lọ́run ti tẹ́lò mi kọ́lọ́n kó kẹ́ bàbá kéwú tí ò sí ń tòsí lamọ̀ yìí tá a bá fẹ́ mọ ìwé ni a mọ̀ ju àwọn oníwé lọ àti pípẹ́ ẹlẹ́mọ̀ kí lẹ rí mú jáde nínú ìwé náà ju táà náà mú jáde yìí lọ rahman wàlá máa tàwọn àṣà so àwọn àwọn àwọn àgbà fáànù tí wọ́n kéwu tí wọ́n mú kéwu wò ní á kí ẹlọ́run ọlọ́run kó ṣe àlékún dáadáa wọn so máa màmá rẹ̀ sọ fún wípé ní tààlámà ádámà rọ̀bíà kọ́bùlà àìlìmì ládàbí rọ̀bíà ni ọkọ̀kọ́kọ́ tó kọ́ ìmọ̀ rẹ̀ ṣùgbọ́n Málìkì kọ́ àrí ìkanúta yìí pé ní Imam Málìkì ó kéwú lọ́dọ̀ mọ́mọ̀ rọ̀bíà fún àìmọye ọdún kẹrin ó kéwú ń bẹ ó kéwú ní bòmí so níjọ́ náà lọ́hùn-ún mọ́mọ̀ Málìkì ní onìkan náà ló ní àga nínú mọ́sálásí oníṣẹ́ ọlọ́run ọba sallallahu alaihi wasallam bìtí tí ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ ni sàárè oníṣẹ́ ọlọ́run ọba ń bẹ ní apá àlàáfíà rẹ̀ báyìí ló fà á ti máa ń sọ̀rọ̀ lọ́pọ̀lọpọ̀ ọgbà tó bá fẹ́ mú àpèjì wa tó ní sápèjì wa sọ wípé ní kullun yu'khadhu min qawlihi wa yuraddu ilayhi illa sahibu hadha is prone either to acceptance or rejection N'o ká gbà wọlé pé yes ọ̀ráìtì àbí ká dá padà sí àpèjú ẹ̀ láti rínú hadith samuel kan wọ́n bí àní sọ̀rọ̀ sọ́là ní kíní ìkejì sọ̀dáktà ní pé yes you are right ìkejì sọ̀dáktà you are right ń gbọ́dẹ̀ lẹ́ẹ̀kẹrẹ tá nábí ó máa sọ́lá so àwọn yóò kọ́mẹ́ǹtì lórí so àníwọ̀ yọ̀rọ̀dù ilé yìí ni gbogbo ẹni tó bá sọ̀rọ̀ ọ̀rọ̀ rẹ̀ ìdíjà ká gbà wọlé ní totality or ká moderate ẹ̀kọ́ tó di pé a gbà wọlé so no monopoly of knowledge ẹnìkan ò control gbogbo tí ń jẹ́ ìmọ̀ tọ́nà bá bún ìyàn ni bá bẹ ní kálukú nìkan náà ni tìbí tó ń bá wá máa ń kó tẹríba fún ẹlòmíì ní fíìdì tẹlòmíì náà má máa lè wọ́n ní pé òun wá jókòó lórí àga nǹkan máa kọ́yàn àyàfi ní ẹ̀yìn ìgbà tí àwọn seventy alimu àwọn àádọ́ta onímọ̀ tí wọ́n recommend pé yes you are qualified to sit on that chair and to be appointed as Grand Mufti of Islamic Muslim State lóun tó jókòó níbẹ̀ 70 competent scholars independent scholars sábà wá ń sọ pé àfáà lèèyàn láyé mọ́mọ́ Málìkì jẹ́ kí n sọ ìtàn àwọn Ibn Baziza Ibn Baziza ọ̀kan lára àwọn ulama Màlìkíyà yìí ó kọ tírà nípa bòyóhùn tó pọ̀ ayé ni pé trade trade ó kọ nǹkan nípa rẹ̀ wá ní láyé Imam Malik rahimahullah wá sí à kí wọ́n tó gbáyàn sí ṣọ́ọ̀bù tó yóò máa tajà ṣọ́ọ̀pìpà bí stọ̀ tí ó máa ta mínírààtì ní bisikíìtì ní kétó ni tí ó máa ta àwọn nǹkan tá ń rà lójoojúmọ́ tí ó máa ta wọ́n wípé wọ́n máa wípé ní ó ti há numbers of transactions oríṣiríṣi ìdájọ́ nínú fíkíù nípa bùyú nípa kátàkárà yóò ha ń tó lé ní 1000 cases kí ló fẹ́ máa ṣe tábà pé ní self girl self boy anídìẹ̀ ní ṣọ́ọ̀bù ń bí pé kó fẹ́ máa ta yóò máa ta ń jẹ ní yóò máa ta kátàkárà ní nígbà máa fẹ́ máa ta yóò jòkó ni ó gbọ́dọ̀ mọ̀ nípa kí ó ha sórí ni o cases tí ó súnmọ́ one thousand cases nínú bùyú nínú rìbá bíyàn ṣe ń fẹ́wó bíyàn ṣe ń gbowó bí nǹkan bá dàpọ̀ gbogbo ẹ̀ yí nkètè mufti o tẹ́bà wá ń kà nígbà tẹ́bà ń kà nù sólùfẹ́kì àwọn yìí na máa ń rí fáà sí àṣàámi àti sílẹ̀màm sáàpẹ̀ẹ́ tó bá ha 1000 masala sórí tàbá ń pè ní lẹ́màn kí ni skọ́là ó ní so kó lè bá àyè wa so tàbá ní pé Imam Maliki yẹn 70 recommend yẹ̀ yìí pé ní ha, are qualified so káwọn náà fi wí pàm pé kilo ni kini kí ní bẹ lára rẹ̀ rahmatan wasi'a ẹlẹ́ẹ̀kejì ẹ̀mọ́ bàbá pé ní Imam Shafi'i àti ọmọ Mákà ni nígbà tó kẹ́kọ̀ọ́ Mákà tán ló gbúrò wípé àáfà kan tó ń bẹ ní Madina táwọn àáfà maka ń ròyìn ya ah, ìmọ́kù lọ́dọ̀ rẹ̀ o wọ́n ṣàfihàn wá lọ ó lè kẹ́kọ̀ọ́ ó sì kẹ́kọ̀ọ́ bọ̀tò náà sọ pé yẹ́ pé a máa sọ ikú pé láúlà fún ètò wákò ń bẹ̀ náà tàn tó tún kó lọ́dọ̀ rẹ̀ mọ́mù Ṣáfi'í lọ sí Bàgídádì ó tún lọ jòkó níbẹ̀ ó lọ kọmọ kéwú tó wà tó bá ti wá rí nǹkan tó rú lójú yóò tún wá wá láti Bàgídádì padà wá sọ́dọ̀ àfá rẹ̀ torí kò sí torí tàsìkò sí jẹ́ pé ní ẹ̀lò sàlámà alékún ẹ̀rẹ́kun kí mẹ́sàlá kan ló rú mi lójú hùhùn wọ́n tún ṣe wàhálà náà níta fẹ́ràn àwọn àfáà kan ti lọ́lọ́run yóò tún wá wá akramakumullah láti Baghdad eh, iraki eh, iraki tò nínà ní o pé akramakumullah kí ní látún béèrè tí mo fi dáhùn ní mo ní kí n tún wá confam kí kí o ṣe kìí ṣe nǹkan tó yẹ kàn kò dẹ̀lẹ̀ tó bá hùn so ó pọ̀ ní iraki ó tún lọ masari ó tún lọ masari fáwọn náà so kò ríra rẹ̀ ní rí ẹni pé àmìnà ti dájú ó ti gbòmìnira kò ríra ẹni rẹ̀ tó rọrọ̀ kó lọ́dọ̀ mọ́ Málìkì rahmaramatan wáṣíà lawla Malikun làmá sọ́ra Shafi'i tó ń ti bẹ́ẹ̀ pé ní àfáà lónà law Shafi'i school of thought tọ́ ń gbọ́ wà ní máa dàgbàgídáàdì ó ti ó ti dé nódújù làákìlì yìí ni pé ó ti ó ti ní ó ti fọ́ọ̀mù opinion fún ara rẹ̀ ó ti fọ́ọ̀mù opinion fún ara rẹ̀ yìí tó bá kàn rojú lọ́tọ̀ padà wá dọ́sọ́dọ̀ ah, so ó nídìí principle ó ti combine láàrin society mẹ́rin Makan society plus Madina society then Iraqi society then Egyptian society wọ́n rí pé àwọn kankan bẹ́ta ní ń ṣe ṣarí uniformity nílẹ̀ Islam uniformity ń bẹnu ìbádà but kò sí uniformity nínú custom kọ́sọ̀mù ọ̀tọ̀ọ̀tọ̀ ni so islam sì recognize rẹ̀ òun ló fọ̀tọ̀ pé ní islam tó bá ti jọ mọ́ra nǹkan tá a ṣe tó jọ mọ́rọ̀ àṣà islam yìí dìtámì rẹ̀ yóò kà ní pé ẹ ṣe báyìí so applicability rẹ̀ yóò wá àtàtì yìí má ọ̀ṣọ̀ yìí lápèjúwe ẹ̀ẹ́sì gbéyàwó pólẹ́sì gbéyàwó sílẹ̀sì sanwó orí pólẹ́gbéyàwó sí ìwàsọ̀wò ní ó wọ̀ ní nàìjíríà lábáníkì yóò kéèyàn ó pèpìà ìgbáyàwó wọ́n ní ra epo láti bag ẹ̀ra léèsì mẹ́fà gíínì mẹ́fà àǹkárá mẹ́fà báàgì yẹ báyìí àṣà àtẹ̀mí ó báyìí lọ́dọ̀ wa bẹ́ẹ̀ bá dé Saudi Arabia wọn ní ra epo láàkì o lè rí àǹkárá lọ́hùn so bó ṣe rí nù kọ́sọ̀mù kò papọ̀ so islam náà ò sì dìtámì wípé ìyẹn ara saudi bẹ́ẹ̀ ta ìgbà nkara wá ọ̀rọ̀ wa hmm, hmm. tẹ́ẹ̀ bá ń wọ̀ lọ́dọ̀ yín ẹ̀ provide ẹ̀ ntáwa náà ń wọ̀ lọ́dọ̀ wa káwa náà ṣe ni wọ́n mọ̀ sọ pé ní àlàádátú muhakamatun ada is also part of source of law nínú sharia that's customary practice it's also a binding source. So. Imam Malik rò pé pẹ̀lú nǹkan tààtọ̀ yìí pé ní tó ń ti bí tó ń ti ó ṣe develop independent opinion tó ó sì tún gbà wípé òun ní ìdí àti máa report back to his master to his teacher to his tutor Imam Malik ẹ̀ǹtẹ́ra lọ bí pé wọ́n wá máa ń bi Imam Malik léèrè ṣe ó wá ní àṣà kan tó bá ti di inú hajj àbí inú àsìkò ó múra máàmù Málíkì náà máa ń kọ́ lẹ́kọ̀ọ́ bọ̀ tó bá ti ajá tó pa àwọn ẹ̀yìn máa ń pọ̀ nínú ìlú wà ní rí ma kò ní kọ́ wọn lẹ́kọ̀ọ́ ma tó bá fi kọ́ wọn lẹ́kọ̀ọ́ kò ní gba ìbéèrè tó wá ṣẹlẹ̀ kó wá bí ní ìbéèrè níjọ́ kan àwọn mí ó torí pé fẹ́ béèrè ìbéèrè láti Iraq ni láti Egypt ni láti Syria ni láti Palestine ni tí wọ́n wà bá Málíkì nígbà tó sọ wípé ní láfá tí wá fàmáìlìkùn fún Madina lópin bàtí máa lè bá ti lẹ́ Madina ìkàkọ̀ ní ti fatuwa ọba wá dé ìjọ kan wá ní kí wọ́n béèrè 40 ìbéèrè 40 questions wọ́n Málíkì wá dáhùn mẹ́rin gbogbo tó kù tán bá béèrè lè láàdìrí tó bá tún béèrè lè láàdìrí kíṣẹ́ ìka náà lọ́tọ̀ọ̀tọ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ní o wọ́n ló wá ká ẹnìkan ṣàkóríkìrísì ní wá nǹkan mi lè tọlọrẹ́tì ẹ̀ ilé tọlọrẹ́tì ẹ̀ nǹkan ilé gbàmára ilé mọ̀lẹ́má lè ní sóòrù rẹ̀ ẹnìkan wá ní pé à ẹ̀rẹ̀ mọ́ mọ́ ní ọ̀ ọmọ ibi tẹ́bi ti wá ní ẹ̀rẹ̀ máa ṣe ọmọ Madina mọ́ wá láti ibi tó jìnà ní wọ́n sì lọ bẹ́ Madina pé gbogbo nǹkan lọlé dáhùn sáà sọ̀rọ̀ sáà sọ̀rọ̀ ẹni kí ni mọ́mù wí ìmáàmù ní pé ṣé àtòrídù à ń tẹ́jà àlàkàtì tẹ́ ìyá jùsọ̀rọ̀ náà tí ọ̀fẹ́ sọ ìjìká tèmi di afárá kéyìn ó tọ̀wọ́nú náà láàdìrí ìmá wákòròj wà lọ fún gbogbo ara Madina pé máa lè ma ń tọ́ bẹ́ẹ̀ lọ́wọ́ rahimahullah rahmatan wasa so ayi because kí ẹ̀ bá lè bọ́ ní mímọ̀ pé ẹbí ní béèrè sí ìkejì ó dáhùn ìkọlọ́wọ̀n ma ṣe pé ẹ̀yin náà yes pé anytime tẹ bá lọ bí èyí tó bá ti dáhùn ó máa nù èyí tí ò bá dáhùn kò nírun ma so yóò tún kó iyì bá àáfà ní kòkó ìnira bá àáfà pẹ̀lú eléyìí a ti mú àtọ́jú tó ní nǹkan àmàláìkà wí subhanaka la ilma lana illa ma 'allamtana wọ́n fi ń kọ́ gbogbo ọmọ kéwú lẹ́kọ̀ọ́ ni gbogbo àkọ́ ní mímọ̀ láàdìrí ìmá mọ́jòrò òkò yìí sí ara àbùkù bá àpánlé ni fún àfà tàbí míníkà sí ìmọ̀ lẹ́kọ́ ìmọ̀ amú hadithi wa a sì mú àpèjúwe wa lọ́dọ̀ àwọn ẹni ìsáájú bí wọ́n ṣe máa ń ṣe nù o so subhanaka la ilma lana illa ma 'allamtana nítorí kí ni innaka antal alimu alhakim so àwọn méjèèjì lára orúkọ ọlọ́run bá ní wọ́n wà alalim àti alhakim àti sọ̀rọ̀ orúkọ ọlọ́run bá níwájú ní ẹ̀bá fẹ́ sọ ọmọ ní orúkọ yìí táwí ni pé abdul alim abdul hakim abdul alalim àti abdu alhakim so ntaṣọ́n a ní pè ní alalim a sì ní pè ní alhakim ọba tọ́nà àti kí bá pè ní alimun wa hakim alimun sì ní wọn ní ṣètò hakimu náà kò ní ṣètò nítorí ìtumọ̀ tí wọ́n ní ọ̀tàwàtà pé ní hakimu lè yàn tó ní pé ẹni tí tó gbọ́mọ gbogbo nǹkan fún ìròyìn sì ní pé ọmọ ẹ̀dẹ́ nìyẹn kí ni èèyàn bẹ́ẹ̀ náà ni alim ẹni tó mọ gbogbo nǹkan but wá nínú gẹ́gẹ́ bí aziz àǹkankan ara gbogbo sílẹ̀ rí but tí ìtumọ̀ nǹkan bá ti ń pọ̀ jù àwọn àfáà máa ń torí ẹ̀rọ pé ní kéèyàn ó chẹ́ǹjì orúkọ gẹ́gẹ́ bó ń ṣe ọlọ́run sọ fún ẹnìkan tó ló ń jẹ́ khalidu khalid kí ló rúkọ ní pé khalid ní pé ah, akizabu asma ó ń ṣe ọlọ́run ní pé akizabul asma orúkọ tó jẹ́ pé ní irọ́ ni òní khalidu because khalidu òní pé ẹni tí ó máa bẹ tí ó máa lọ gbére khalidina fiha abadan ní tí ó máa bẹ lọ gbére wọ́n ṣe ọlọ́ni pé ah, khalidu ètò ọkọ̀ ọmọ èdè nìyẹn because kò sẹ́ntì tí ó ń bẹ gbére ní ilé ilé ayé tó bí ni wọ́n ṣe fasajadu illa ibilisa aba wasakibara fakana minal kafirin ọlọ́run ọba sọ fún àwọn láì pé nísìn ọlọ́run ti ṣèdánwò fún wọn wọn ti pass àbí sorry adam pass àwọn ti pé ó ní ma ma so by implication nígbàtà adam ti dáhùn ìmà bí èèyàn bá sì rí ẹni tó jùyàn lọ nínú ìmà èèyàn recognize ẹ̀ èèyàn respect ẹ̀ yóò sì farabalẹ̀ yóò tẹ̀lé yóò sàǹfààní ara rẹ̀ olùwàwá ní pẹ̀tọ̀ ẹ̀yin màláìkà bóyá ẹ̀ respect àdàmà ẹ̀ forí balẹ̀ fún ó sì jù dúró láwò ẹ̀ forí balẹ̀ fún àṣojú ìdúnú èdè lárúbáwá wúwà wábẹ̀rù àjábúhátí wàlámfì kéyìn ó fi fọ́ọ̀hẹ̀dí wa àti góngóri mú kéyàn fi lélẹ̀ gẹ́gẹ́ bá ti máa fi ń kírun tí wọ́n máa ń kírun àti fọ́hẹ́ẹ̀dì wa àti góngóri mú ó gbọ́dọ̀ lélẹ̀ àṣòjò òdòdó alàlárùbìn bákan náà ìsànùnú di lárúbáwá ẹlẹ́ẹ̀kejì wàkọ́dí sòjúdò kó ìjẹ́jì súnú mú kéèyàn foríbalẹ̀ àbí kéèyàn ó tẹ́gbà tí kéèyàn rò kú ìkíní kejì sòjúdò náà ni àbí nílò èdè lárúbáwá a ń pè ní sòjúdò so ǹjẹ́ àwọn fi ń pèsè àjádà ọkọ̀ oríṣiríṣi sòjúdò tàhíyá sòjúdò tààbùdé sòjúdò ihtiram sòjúdò sòjúdò tí ó léyìn nísìn sòjúdò ihtiram ni wọ́n tàhíyá ìforíbalẹ̀ ti àpọ́nlé àti ìbọ̀wọ̀ fúnni àti ìfẹ́ríbá fúnni òun náà ni ilé ìtì tààkà yìí sọ́lọ́ ní kí àwọn màláíkà ó ṣe bẹ́ẹ̀ ní ẹni tó ń pọ́n ànábì ádámà yìí gbogbo wọn wá foríbalẹ̀ fún ànábì ádámà àyàfi ìbílẹ̀ ìbílẹ̀ ìbílísù alẹ́pẹ́ ní orúkọ rẹ̀ àwọn afẹ́ntàfẹ́sù dá orúkọ oríṣiríṣiríṣi àwọn míì nípa alharisu ni àwọn míì ní bákàbákà ni ìtàmà ní pé ní orúkọ yìí wá látara abúlásàwùlọ ẹ̀ntí alẹ́pẹ́ ní abúlásàwùlọ aiasàwùlọ látara àyásù kí èèyàn ó lose hope ẹ̀ntà ti lose hope lára rẹ̀ kò náà ni ìbílísù so a ti lúfẹ́ ní dáadáa kan tún ò lè fi ọ̀dọ́ rẹ̀ wá mọ́ so ó gbèrò gbọ́n rí a bá pọ̀ìsákìbára ó gbèrò gbọ́n rí ó sì ń sọ fọ́lọ́njọ́ náà lọ́hùn wípé ní bóòlù ó sì forí balẹ̀ fún ẹni tó kàlákìtà ní mi náárí wà kàlákìtà omi tèyí ẹ máa wo analogical reduction èmi dáa pé ní iná lọ fi dẹ́ òun ọ̀tẹ̀ntàn wá dá látara pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ ẹ̀rọ̀pọ̀ ẹnikọ́ òfòrí balẹ̀ fún ìtumọ̀ ẹni pé ní ihun asúlù ìṣẹ̀dá òun gan ìpìlẹ̀ ìdẹ́dà òun ó ní ọlá ju ilé ìlọ ẹ̀rọ̀pọ̀ àti àtiná wọn ò lè dúró dira wọn so ó gbèrò gbọ́n rí àwọn àfáàní pé gbogbo ẹni tó bá ti wá gbọ́rọ̀ ọlọ́run tó gbọ́ qala Allahu wa qala rasuluhu tó bá àbá yẹni pé tó bá tó bá gbọ́n rí tó sì ṣe gbéraga òun náà ti hùwà ìbìlísù ó ti hùwà ìbìlísù kọ́lọ̀kọ́sọ wà níbẹ̀ ìròyìn mùsùlùmí ni wípé tó wà dábá ti gbọ́ qala Allahu qala rasulu kọ́lá wípé ní kọ́lọ̀ pé sami'na wa ata'na ma kana lil mu'minin wa la mu'minatin إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيارة من أمرهم بعد الله عليه وسلم وإن شاء الله محمد صلى الله عليه وسلم قد سمعنا وأطعنا وناني يوم الدين فإبليس أبى واستكبر فأكبر بري وسيسي إبراغا وكان من الكافرين فلن تلعنا يعني سنة بلاد أفعوا على أما كفري كفري الله ṣe torí ọlọ́run ọba tó àwọn háyà yìí kádúró níbi eléyìí tó kádúró níbi háyà 34 yìí tó a ti sọ àwọn àǹfààní tó wà ń bẹ̀ àwọn ìdájọ́ rẹ̀ ẹ̀kọ́ tá a kàn kọ́ níbi ilé gẹ́gẹ́ bá ti sọ náà ni pé gbogbo àtàbá ti ń sọ̀rọ̀ ọlọ́ọ̀bá fún wa ká sọ̀rọ̀ òjíṣẹ́ lámà sọ̀rọ̀ àlẹ́wọ̀n sálà fún wa ohun tó yẹ mọ̀mí nínú wípé kó gbọ́ kó sì gbà láì lo analogical induction kankan àmọ́ nǹkan pọ̀lọpọ̀ yẹn máa ń wí wọ́n ní pé nǹkan tẹ́ ń sọ ohun kò bá àwùjọ tí wá mú ẹ̀hẹ́n tẹ́ ń bá wà ní Saudi lápèjúwe yes ìbẹ̀yẹn ó possible àbí kìíní kan àbí kẹ́lẹ́ mi ò sọ lẹ́nu ara ẹ̀ wípé ní tó ń ṣe ọlọ́run gaba ń bẹ láì sàlọ́ àrẹ̀ ọ̀kálà kí yóò àjọ sí ní àwọn tó lè láì mí ìdálẹ̀ kódà o ọ̀rọ̀ tí ò dá ni o ọ̀rọ̀ tí ò dá ni o oṣù káwọn máa bá wọn sọ irú ẹ̀ tàbá ti gbọ́ qala Allahu qala rasulu tó wà ní wípé ní sami'na wa ata'na ghufranaka rabbana wa ilaykal masir bẹ̀lọ́hùn Allahumma fi òdodo hàn wá lódodo kọ wá ṣe lílò rẹ̀ nírọ̀rùn fún wa ọlọ́run dákun fi ọ̀nà àánú hàn wá ká sì wá ṣe àti jìnà sí nírọ̀rùn fún wa اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه ولا تجعله حرصا علينا ونزلنا اللهم ربنا تقبل منا صيامنا وقيامنا وركوعنا وسجودنا اللهم اشف مرضانا ومرضى المسلمين اللهم وفر لنا واغفر لموتانا اللهم اغفر لآبائنا واغفر لأبنائنا اللهم اجعل الموتى راحة لهم يا ربنا يا رب العالمين اللهم اغفر لسائر موتانا وموتى المسلمين اللهم واصلحنا اللهم واصلحنا واصلح رؤساءنا اللهم وافق ولاة أمورنا بما في صلاح البلاد والعباد اللهم ردنا إليك في نيجيريا ردا جميلا اللهم ردنا إليك في نيجيريا ردا جميلا اللهم ردنا إليك في نيجيريا ردا جميلا يا ربنا يا رب العالمين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك